وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقفه الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لينا gẹ́gẹ́ bí ìṣe wa ní sátọ̀dé tí ó bá bẹ̀rẹ̀ oṣù ìyẹn oṣù Gregorian tí a ń lò láwùjọ wa ń bí pípé a máa ń gbé ẹ̀wò kitab al-muwatta títí al malik rahimahullahu ta'ala ṣùgbọ́n ní òní insha Allah a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó ń lọ bákanáà agbára níyànjú láti dú sínsín lórí tó jẹ́ òdodo anábuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí al'imamu trimidi ṣe gọ́wàá هكنا الشيخ الألباني رحمه الله تعالى وصحح حديثنا لاتي ودو انس رضي الله عنه ونيا نبو محمد صلى الله عليه وسلم سويكي ياتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أسكوكا يو أباوين الصابر فيهم على دينه ẹni tí ó bá ṣe sùúrù nínú wọn lórí ẹ̀sìn rẹ̀ kalqabidi ala aljamri ọ̀rọ̀ rẹ̀ bí ẹni tí ó di ògùn náà ni àwọn náà mọ̀ pé ìdí ògùn nǹkan tó lè ní ta bá mú ògùn ẹsẹ̀kẹsẹ̀ náà ni àásọ̀ọ́lẹ́ so àti dúró ti òdodo àsìkò kan yóò máa wá tó ṣe pé yóò ṣòro ó ṣe é ṣe kó ṣe wípé tó bá wọ ẹ̀yìn tẹ́ di mú ẹ̀ kéré ló ń ka ó wá wo pé tèmi nìkan ṣe wá yàtọ̀ láàrin gbogbo àwọn èèyàn so ló fi jẹ́ wípé ìkanú àwọn àfáà ṣáájú الإمام فضيل بن عياش رحمه الله تعالى هني إلزم طرق الهدى ولا يضرك كلة السالكين هنا تجعلنا إيمانا بما جوتي ولا يضرك qillatu salikin ipi àwọn tí wọ́n ń bẹ lọ́nà yẹn wọ́n kéré ìyẹn kò jẹ́ nǹkan nira fún ẹ ipa àwọn tó ń bẹ lórí ìlànà yẹn nọ́mbà wọn ò pọ̀ ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó níwọ̀ lára wa iyyaka wa turuqa dalala àwọn nǹkan tó jẹ́ ọ̀nà ṣọ́ra fún un ṣọ́ra fún àwọn ọ̀nà nù wala taktarra bi kasratil haliki má lọ gbàtàn jẹ́ ipé àwọn èèyàn tí wọ́n parun òǹkà wọn mọ̀ pọ̀ ṣé kò ń ṣe páwọn ni wọ́n ń bẹ lórí ìlànà bí àmọ́yé àwọn èèyàn ká sọnù látara ru wíwò báyìí kan wò pé àwọn kan pọ̀ sáwà náà ní darapọ̀ mọ́ wọn ìgbà mí ẹlòmí àǹfààní ayé òun yóò mú lọ́jọ́ ẹ̀yìn àwọn èèyàn tó ṣe wípé òun náà mọ̀ pé orí ànùná wa ṣùgbọ́n tó wọ́n bá jọ ẹni wọn bóòlù ṣe fẹ́ rí kọ́ntrátì gbà bóyá pẹ́ntà ní lápẹjúwé ń sùn bóyá bricklayer ni lápẹjúwe bóyá kápíntà ni bóyá ìjìníà ni tóun ò bá jọ ìnà àwọn tó pọ̀ wọ̀nyí bóun lòun ṣe fẹ́ ta torí àǹfààní ayé yóò wá sí kíni yóò change ẹ̀sìn tó dólé lórí ó ti ń bẹ lórí sunna tẹ́lẹ̀ yóò wà dẹni tó ṣe pé kíni bídíà ni ó máa dìbò fún àwọn ní bídíà ni ó máa bá rìn àwọn ni ó máa promote àwọn ni ó máa support àwọn ni ó máa defend gbogbo àwọn kan wọ̀nyí náà ní tẹ̀gírù ṣáklì min ajrin akil ó ń yáwọ̀ padà nítorí tí ó jẹ́ ni májí ó yẹ ẹlẹ́nu mọ́dẹ̀bàtàn jẹ́ pẹ̀lú ìṣesí wọn ó tí lè jẹ́ pé tábà tún fi rí bí ọdún mélòó kan nísìn ẹlòmí ó tún yí padà sí nǹkan tó ń takò lónìí torí pé ó lè tún rí pé ibẹ̀ ẹni jíjẹ mú mú tún wá so ló jẹ́ pé bá fẹ́ ṣẹ́sì kó ṣẹ́sì ẹni tó fẹ́ dúró lórí ìlànà àwọn as kó dúró lórí ìlànà wọn ó ṣòro láti dúró lé lórí ẹ̀ ọlọ́wọ́n bá kó mú ẹni kọ̀ọ̀kan wá dúró lórí ìlànà àwọn ẹni ṣíwájú wàláhì nǹkan tí ó ṣòro láti gbámú ni sọ́dọ̀ jẹ́ pé ta bá ń wo ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ya'ti ala an-nas zamanun as-sabiru fihim ala dinihi kal àsìkò kó ma wá báwọn èèyàn tó ṣe pẹ́ni tó bá ṣe sùúrù lórí ẹ̀sìn òdodo tí ó dì má yóò fẹ́ jùlẹ̀ torí pé ìgbà tó ṣe pé ó mú òkun náà dání ni bákan al-imam ibn Battata al wọ́n sọ nínú tíra wọn tí a mọ̀ al-Ibana al-Kubra wọ́n gbà wá níbi ọ̀rọ̀ Hudhayfa radiyallahu anhu tó ń sọ fún Abu Mas'ud radiyallahu anhu inna ad-dalalata haqqa ad-dalalata anhu tí wọ́n pè ní anhu inna ad-dalalata haqqa ad tó ṣe pé òun gangan ni wọ́n pè ní anhu òun náà ni àtàrífà máa kúntà tunkiru àtàrífà máa kúntà tunkiru in tí wọn náà ń takò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gbà pé anùlélé ó wá di òdòdó lọ́dọ̀ rẹ̀ kò síbà ti bẹ́ẹ̀ in tó gbà pé nǹkan yìí ni anù ní tẹ́lẹ̀ ó wá di òdodo lọ́dọ̀ rẹ̀ sí gbogbo evidensi wà wípé kí ni in tí àwọn asọ́làfù sọ́ọ̀lì tí wọ́n dúó lé lórí ilé yìí ṣùgbọ́n ó di pé ìwọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ó ti ó ti sọ di nǹkan tó jódodo tó rẹ̀ mọ̀ pé àwọn sọ́làfù sọ́ọ̀lì wọ́n rí nǹkan yìí ní kíni wọ́n rí ní àánú bákan náà lára rẹ̀ náà tún ní wàtúnkìrà máa kún ta táàrífù in tí wọ́n náà mọ̀ pé nǹkan dáadáa ni tẹ́lẹ̀ ó wá di nǹkan tó ń takò nísìn in tó mọ̀ pé nǹkan dáadáa ni tẹ́lẹ̀ ó di nǹkan tí ó ń takò nísìn dọ́lálà ni ànú ni hapù dọ́lálà ojúlówó ànú tó ṣe kó gbópọn oníkó ṣe pé àwọn nǹkan táwọn ẹni ìṣíwájú wá tí wọ́n gbà pé eléyìí anù ní káwàrí ní nǹkan tó dáńtì àwa náà ti bá wọn rí ní anù tẹ́lẹ̀ o ṣùgbọ́n lónìí ó di nǹkan táà rí ní nǹkan dáadáa àbí nǹkan táwọn ẹni ìṣíwájú wá rí ní nǹkan dáadáa tẹ́lẹ̀ káwà máa rí nǹkan yẹn ní anù nísìnyí ká máa rí ní ṣìnà òbẹ́ fọ́n sọ pé kí ẹ̀nà bọ́lá أن تعرف ما كنت تنكر وتنكر ما كنت تعرف وأنت سواج أني وإياك بكنا وشرع وتلون في الدين níbi kí a máa gbé àwọ̀ ọ̀gàwọ̀ níbi ẹ̀sìn wa wà iyyaka wa talawuna fi ddin ṣọ́ra fún ìmá gbé àwọ̀ ọ̀gàwọ̀ níbi ẹ̀sìn rẹ lónìí ìwọ báyìí báyìí lónìí ó tako ikhwan muslimun ọlá ó wọn lónìí ó tako àwọn bàbá oníbídíà ọ̀la ó dìfẹ́ndì wọn ọtúnlọ ó tako wọn kò tí ẹ ma tó mọ bí tí wọ́n mọ̀ sí àwọ̀gàwọ̀ ẹlòmí owó ló ń kọ̀ntró rẹ̀ ipò ayé ló ń kọ̀ntró ẹlòmí òkìkí tẹ́lòmí ń wá ló ń kọ̀ntró rẹ̀ níta fi mẹ́ni tó ṣe wípó ń bẹ lórí ọ̀nà oníkó ṣe pé in tó ń sọ in tó ń sọ lánàá náà ló ń sọ lónìí awáwọn tó ń sọ lánàá yẹn àrífẹ́ nǹkan tí àwọn as-salafu salih tán bẹ lórí ẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ ò change abọ́lọ́rọ̀ rẹ̀ ò change à ń sọ níbi àwọn kíní àwọn masáìl kubra àwọn ọ̀rọ̀ ńláńlá kò ń sàwọn iṣu kéékèèké ẹ̀ ṣe ta masáì tó ṣe pé kí ni ìṣẹ́àdíyà òní wọn tí wà sọ pé kí ni ráyí sọwọ́bù in ti mọ̀ mú ló correct yàtẹ́mìlò kọta ó ṣe ṣe kí n ṣe mistake wà ráyí gẹ́rì kọta èyí tí ẹlòmí sọ kọta ní yàtẹ́mìlò sọwọ́bù ó ṣe ṣe kó correct ṣùgbọ́n issues tó crucial issues tó ṣe kó ní mọ́kí lórí àwọn issues in tí yàn bá dúólé lórí òun náà ló gbọ́dọ̀ dúólé lórí kò gbọ́dọ̀ change eléyìn ni tí ìfà ń sọ ipe inna dalalata haqqa dalala an ta'rifa ma kunta tunkir wa tunkira ma kunta tààrífà wa iyáka wa talawuna fi ddin wá ṣọ́ra fún ìmọ̀ pàrọ̀ aṣọ níbi ẹ̀sìn ẹ bí ọ̀gá ṣọ́ra fún ìmọ̀ ṣe kí ni ìmọ̀ gbé àwọ̀ ọ̀gá wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni fa inna dina Allahi wahid ẹ̀sìn ọlọ́wọ́ máa ń sọ ní nǹkan tí ó ti lé ní 1200 years ó ní pé ma lam yakun yawma idhin dina fala yakunu yawma dina ní tí ó bá kí ń ṣẹ́sìn lásìkò àwọn sahaba lásìkò anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàábí rẹ̀ kò lè jẹ́ sí lónìí a ní yàfíta fi mẹ́ẹ̀sì islamu ní òun náà ní kíni ìtàwọn sàábà ń bẹ lórí ẹ̀ تنجد الإمام ابن قيم رحمه الله تعالى منه ترى وإعلام المواكعين ومواكع العلم قال الله قال الرسول قال الصواب قال صحابة تنتهي ميسي قال الله بصر وجيش قال الصواب صحابة أو صحابة صحابة تنتهي ميسي ìtànkè ní èmì ẹ̀sìn nìyẹn so ẹlẹ́sọ̀ ti tẹ̀mùwí kò ń ṣe nǹkan tákà máa fi dorí àwọn èèyàn rú máa kún nǹkan lọ́dà fáwọn èèyàn mẹ́lẹ̀ẹ́lmù náà bàkàlẹ̀ ìkìlá fi safá àtàn lẹ́yìn rọ́sùn kọ̀bìnara ìfàkẹ́ ìmọ̀kọ́ ni kánàbì sọ́rọ̀ ká máa mú ọ̀rọ̀ àfá kan láti fi gbọ́rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam fi gbádànù ìmọ̀kọ́ àfáàtò mọ́rọ̀ ẹ̀wà ó lè ṣe mistake kó mọ́mọ̀ kó ń ṣe mistake ni ọ̀rọ̀ anábì clear sallallahu alaihi wasallam ọ̀rọ̀ náà bá clear àádìí ọ̀rọ̀ náà bá mú in tí àwọn sọ́láfù tí wọ́n bẹ lórí ẹ̀nìyàn so ẹ má jẹ́ kí gbogbo àwọn nǹkan tá ń rí yìí kó jẹ́ nǹkan tí ó táwọn sọ́láfù tẹnu wọn kò lé lórí ẹ̀kàn rẹ̀ èèyàn kan tó ṣe pé yóò kà sọ nǹkan tó ṣe pé yóò takò tí wọ́n sọ ó lè lóun náà ti dé darajatul ijtihad mujtahid lóun náà yóò sọ lẹ́ni tó fi ń bá ọ̀rọ̀ àwọn sọ́láfù dánù amúwá fún alápèjúwe àwọn ẹni ṣíwájú ẹnu wọn kò lórí pé a lè ṣe táníà kama kí àwọn alul àwọn tí ọlọ́wọ́ bá fún tíra ṣíwájú wa ká máa tí wọ́n fún ọdún wọn ṣùgbọ́n lónìí àti náà àfáàtà ń jáde ipi alẹ́ kí wọ́n fún ọdún wọn àwọn bí Yusuf al àwọn bí Ahmad Tayyib àti bẹ́ẹ̀ lọ tẹ́lómi sọ wípé ni tó bá kí wọ́n fún ọdún wọn ẹ̀ wọ́n àtẹnu àwọn tọ́lá fún kò torí pé ọdún yóò nípìlẹ̀ nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n nísìn ara wọn tí wọ́n ti ń sọ nǹkan ní sọ̀táwà sọ ilé ọ̀rọ̀ ẹ mas'ala iṣẹ́ àdíyà kó lè jẹ́ mas'ala iṣẹ́ àdíyà laysa kullu khilafin ja'a mu'tabaran illa khilafun lahu haddun min an-nadar ó ṣe gbogbo pé àfá àkásọ́bá àfá pè ní kíní المسائل الاجتهادية المسائل الاجتهادية يعني المسائل التي يجوز فيها الاجتهاد أو يصوغ فيها الاجتهاد أو يجوز في اجتهاد في أطاق tààlè accommodate اراوا wa ṣẹlẹ̀ ìkò jẹ́ nǹkan tí ó اراوا تنصفوا انا wípé àwọn ahàlùsúnnà wípé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ahàlùsúnnà ni wọ́n bàbá wa tó ń sọ tàbí àwọn àfá kò ń ṣe bàbá baba tó jẹ́ kápíntà àbí bricklayer àbí mẹkáníkì náà sọ tó bá jẹ́ pàwọn tẹ́pẹ́ ní ahàlùsúnnà nìyẹn kò bá dá torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti ń sìn fífara change àwọn àfáàmì ìtàn ẹlòmí pàtàkì ni wọ́n kó bá wọn bàbá yìí náà kó bá wọn ẹ̀yà yìí ni wọ́n tíǹdì wọn kúrò ní fitra tó gbádùn ẹlòmí náà bàbá ìsìn bá bèèrè lọ rẹ̀ sí pé àìnàlá bí ànábì ṣe bèèrè lọ́wọ́ ọmọ obìnrin tó jẹ́ ẹrú yẹn ọmọ yẹn dẹ̀ fèsì ní èsì tó ṣe fi samá ọlọ́mbẹ̀ ẹlòmínú àwọn tán sọ yìí sọ wá bèèrè pé àìnà lọ àrùn fi kulli makan ọlọ́m̀bẹ̀ gbogbo bí kiri ìwọ́n tó bá sọ pé ọlọ́run bá ṣe sàmá oúnjẹ lókè a ní antakafir kìfèrí yẹn antakafir kìfèrí tó bá fẹ́ wù ó ṣe fún ẹ tó bá wù ẹ tó bá ṣe wípé ó rí ẹ pé ìyá aláta ni lépo ni ẹ ó lè ní kíni òun àzára rẹ̀ wí biljahal torí pé kí ni aláìmọ̀kaníẹ́ torí pé kí ni aláìmọ̀kaníẹ́ in tí ànábì fi ṣe tẹ́sì sallallahu alaihi wasallam fún obìnrin ẹrú láti lè fi mọ̀ pé ṣé olùgbàgbọ́ ni òun làwọn akẹ́kàkún pé nǹkan tí wọ́n bá fi lè nírú gbàgbọ́ ẹ̀ ni antakafir kìfìrí ni ẹ yóò ní Allah laysa fi ayyi makan ọlọ́wọ́ bò tí ń bi kankan kò sí lókè kò sí nísàlẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì a ní àkídà tó gbádùn nìyẹn a ní àkídà tó gbádùn nìyẹn kápẹ́lá sínú tí àwọn sálàfù kí ni àwọn sálàfù sọ nípa ẹni tó bá ń sọ rú gbólóhùn yìí so olóbi jẹ́ wípé àwọn àfáà tẹ́lòmí nǹkan àwọn ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá nú àwọn bàbá tí wọ́n ọ̀dẹ̀ tí kò sí abẹ́ wọn tọ́bẹ̀ pàwọn ẹ̀mẹ́ pè ní pé ni alùsùnà torí pé kíní wọ́n tra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún yìí so n lọ́pàá tó bẹ̀jẹ́ pé ṣekùn simon tèmí rahimahullahu ta'ala wọ́n sọ nínú àwọn ọ̀rọ̀ wọn wọ́n ni wà ìdàkánà kazalik tó àwọn oníbídíà fíhìm almunafiku azindik o ń bẹnu àwọn oníbídíà ẹni tó jẹ́ munafiki azindik ẹni tó jẹ́ zindik zindik munafiki náà ni túnmọ̀ rẹ̀ zindik ha munafiki náà ni ẹni tó ń fi islamu bójú o ń bẹnu àwọn oníbídíà tán wọn mọ́ islamu ni almunafik azindik fahada kafirun irú èyàn báyìí kèfèrí ni ó kàn lẹ́rẹ̀ mọ́ ìsìláàmù ni wọ̀yẹ́ kí mú ní sọ hádá ti rọ́ fígọ́ wọ́n ní nǹkan báyìí ó pọ̀ láàrin àwọn rọ́ fígọ́ wal jahmiya àti àwọn jahmiya àwọn ọmọlẹ́yìn jáàbùn sọfọ́án tó ṣe pé ìròrí jáàbùn sọfọ́án ìròrí wọn ìròrí wọ́n ìròrí jáàbùn sọfọ́án ó ní pé ọlọ́wọ́ kò sí ní kíní kò sí ní ibikíbi kò sí níbi òbíkiri ọlọ́wọ́ bó sí lókè ìwòrí jambu sọfọ́án ìwòrí ẹ̀yẹ àwọn òròyìn tọ́lọ́wọ́ bá fi ròyìn ààrẹ ní al-Qur'an tí a nábíwá Muhammad sallallahu fi ròyìn rẹ̀ gbogbo àwọn òròyìn wọn nítumọ̀ wọn nítumọ̀ kò ń sọ̀rọ̀ bákan náà tó bá rí jọ́n gbẹ̀ndẹ̀ alkiyama a ní rí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe rí ọlọ́wọ́ ọba òsí lókè yẹn ọlọ́wọ́ ọba òkè ń ọ̀rọ̀ ikẹ́ ọlọ́wọ́ lókè ọ̀rọ̀ pé ọlọ́wọ́ ń a ní rí ọlọ́wọ́ tó bá rí gbẹ̀ndẹ̀ alkiyama àwọn sálàfún wọ́n ṣe kí wọ́n lè lórí nǹkan mẹ́ẹ̀ta ẹ̀ kámẹ́ tí ń sọ gbígbà wọn ròyìn ọlọ́mọba tó fi ròyìn ààrẹ kúrò nínú al-Qur'an al-Karim fàínàrú àṣà ahù wọ́n ní àwọn olórin wọn kánú munafiqina zanadiqa munafiki ni àwọn ṣí àrọ̀wáfíjì àwọn làwọn tó ṣe wípé ìpìlẹ̀ wọn òun ni pé wọ́n gba Abubakar àti Umar wọ́n gba àwọn méjèèjì ní kíni ní khalifa ìpìlẹ̀ wọn nìyẹn àwọn míì ní rọ́fọ̀dù Zayd Ali ìkanú àwọn arọmọdọ́mọ àlè wọ́n gba pòsíṣàn tó mú torí pé yẹn òun gbà wípé Ali tó ṣe bàbá bàbá wọn òun ló yẹ kó jẹ khalifa lẹ́yìn anábùwà muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n bá bukakiri ṣe jẹ́ kobach bí umaru ṣe jẹ́ kobach ẹni tí yàn dáa jùlọ ó lè jẹ khalifa ó ti nífẹ̀ bò èyàn dáa jùlọ so ń gbà pé alì pẹ́ta abubakar àti umaru but nǹkan ò bá jẹ́ tí abubakar àti umaru bá jẹ kìnnìtorí náà òun rí àbúbákírí àti umaru lẹ́ni tún wó ma ṣàdúwà fún rọ̀fọ̀dúhù torí ẹ̀wọ̀n bá dànù pé wọ ọmọ burúkú ni ẹ́ irú àwọn ìyàbá yẹ kó ma ṣépè fún wọn ni àwọn tí wọ́n gbé ipò fún bàbá bàbá rẹ̀ ó yẹ kó ṣe kí kó ma ṣépè fún wọn ni so náà fi wo pé position tó correct òun ni káwọn ma ṣépè fún àbúbákírí àti umar so ìpìlẹ̀ ni ẹ́ ṣùgbọ́n lẹ́ta kí ní ẹ̀ tún wọ́sù jù yẹn lọ ní ó padà di wípé kí ni gbogbo àwọn sọ̀háábà ẹ̀tọ̀ sí àwọn bí mélòó kan gbogbo wọn ẹni iná ni wọ́n lọ́dọ̀ wọn kéferí ni wọ́n lọ́dọ̀ wọn àwọn rọ̀wáfíjì nìyẹn àwọn rọ̀wáfíjì ọ̀nìyẹn bẹ́ẹ̀ ni àwọn náà nírò orí ìròyìn ọlọ́wọ́ba ká máa gbádà gbogbo eléyìí ń wá lẹ́ta فإن رؤساءهم كانوا منافقين زنادقة وأول من ابتدع الرفض كان منافقا أن يعني توقف به رفض منافقين هنا يعني عبد الله بن سبع اليهودي عبد الله بن سبع اليهودي منافقين so أنت سواجه وني وكذلك تجاهم بكنا تجاهم أنا سأقول تجاهم ìfìǹkan ti sọ́dọ̀ jambu sọ fún àánì alẹ́lẹ̀ àwọn alétí kata sọ pé jambu sọ fún àánì kó ń takò ọgbà pọ́nà ọbọ̀ sí lókè ìkànnì ẹ̀hẹ́ ìkejì ọlọ́wọ́ ọbọ̀ òkè ń sọ̀rọ̀ ìkẹta ààlẹ́ ọlọ́wọ́ ọba tó bá dújọ́ then àwọn òròyìn ọlọ́wọ́ ọba tó kù náà gbogbo ẹ̀ ó gbádá àwọn kàtírà àwọn sálàfù anybody tó bá fi lè sọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọ̀ wúwọ́ jahmiyun káfir jahmiyun káfir wọ́n lè lórí ẹ̀ kí ẹ̀rọ lọ́wọ́ bó kí ń sọ̀rọ̀ fẹ́ẹ̀ na sọ pé kùránì ó kí ń sọ̀rọ̀ ọlọ́run kùránì pé ìṣẹ̀lẹ̀

sọ́wọ́ sọ pé wọ́n rí ọlọ́run bá tó bá di john bendi alkiyama ó túnmọ̀ sí pé ọlọ́run bá fi jí hafi ó ń bẹ ní sáìtì kan nìyẹn bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní kò sí níbi kankan ẹgẹ́jẹ̀ so kò sí lókè kò sí níbi kankan so wọ́n ní bẹ́ẹ̀ náà ni àtàjáhù ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ mùnáfikì ni ni fákùn ولهذا كانت ز المنافقون من القرامطة الباطنية المتفلسفة وأمثالهم يميلون إلى الرافضة ى لقرب منهم طريق أنه يبروك تنقل أتنوى لتح أو تنقل أو قرامتة أو باطنية وفي سبي أ ك ي يعني أ ت طريق وجرامة وصمرامة nam àwọn oníbídà ìkíni ṣékìlá ń pè wọ́n wọ́n láwọn ilé ikò fọ́ọ̀rù ni wọ́n wọ́n ni wọ́n ni a ní bídà ìmáyẹkúnù fi ìmánún ó ń bẹnu àwọn oníbídà máyẹkúnù fi ìmánún ẹni tó ṣe pé kí òun ní ìmánì bá tí náà mú ọzọ àyíra ó ní ìmánì ní gbangba àta àwọn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìmánì ni bákanáà bá tí náà nínú ó ní ìmánì ṣùgbọ́n ní bídà ni ومن أهل البدع أم بناه لبدع من يكون فيه إيمان باطنا وظاهرا ẹ̀dọ́ ṣe pé imani ń bẹ lára rẹ̀ ní nínú àti níta rẹ̀ ṣùgbọ́n kí ni oníbídíà ni mọ́rò kókẹ́ láàkín fi jahlun wa zulmun ṣùgbọ́n ìmọ̀kan bá jà wa zulmun àti kí ni àbòsí àìmọ̀kan bá jà ó ní imani ṣùgbọ́n ìmọ̀kan bá jà ó ní ìmọ̀ni ṣùgbọ́n àbòsí ń bá jà ọlọ́pọ̀lọpọ̀ àwọn kan ní ìtẹ́ẹ̀rí tẹ́pẹ́lú ni ó mọ̀ takùn yí ló mọ̀ bá ń po wàhálà kẹkẹmọ́ra wọn ìmọ̀ni ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n ẹni kò mọ òdodo àbí kó ṣe pé ń gbà mí ó mú wọn kan ní ìgbàjì àbòsí òun ló jẹ́ kó gbé àwọn nǹkan mí gbági nínú súnnà ni fa'ada laysa bi kafirin eléyò kìí ṣe kíni kò ń ṣe kìfìrí wala munafiki kò ń ṣe munafiki a ní tríti ẹ̀bí kíni jami a ní tríti ẹ̀bí rọ̀fìdí àwọn tó ṣe pé ibùn tẹ́mi a pé ní kíni kò fa látara tí wọ́n dúólé lórí mo rò pé oníbídíà ni ó ṣùgbọ́n lè sọ̀bí káfí kò ṣe kìfìrí ìmáni ń bẹ lára rẹ̀ zọ́ọ̀yìrán wọ bá ṣe lákin fi jáàlùn wọ zulmi ṣùgbọ́n ìmọ̀ kan bá já bákanáà àbòsí oúnjẹ aláàmú so àlèkín káfíìr àlèkín munafiki fún bakọdí ẹkúnnù mínú ọjọ́wánú wọ zulmi ìgbà míì yóò tún máa kọjálà bí kó máa buyín bí kó lóhun fọlọ́pàá gbé yí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹkúnù bí ìfàṣíkọ́n àwọn àṣíyàn yóò wà di kò kí èèyàn àbí yóò di ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ọdúnwàn tó ń ṣe ìkọjálà àti kíni mọ̀fúran láwú kàtọ̀ òhun tó ṣe pé mistake ẹ̀ ọlọ́run bá ṣàbójú kúrò fún but ó ní bídí à ní o kò yẹ ṣùgbọ́n mọ̀ta awil ni ó ṣe nǹkan tí ni mọ́kì òun ni ó ṣe mistake ó ṣe nǹkan tí mọ̀fúran láwú tọ́nà ọgbọ́dẹ̀ ṣàbójú kúrò fún so ló jẹ́ pẹ́tàwà ọ̀rọ̀ pé yóò yóò wà lè jẹ́nà kò wà lè jẹ́nà kan náà ń sọ ọ̀rọ̀ ipé afẹ́ protect ẹ̀sìn ni tó bá fi ọ̀rọ̀ pé èyàn kan wà lè jẹ́nà èyàn kan alùwàlá rẹ̀ kò ń já kò ń ṣe kìíní kan wá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù torí pé tẹ́yìn yẹn ń ṣe láwọn èèyàn wọ́n ṣe lọ nítorí ẹ̀ṣẹ́ ẹni ó pọ́síbù kó ṣe kò ṣe bá ń takò ń torí bọ́ sọ pé kùn ṣọmọ àlìjẹ́nà kọ́ àbí kò lè rá foríṣi ọlọ́ba ṣùgbọ́n wọ́n ń takò ń torí wípé bíbíà tó ń ṣe èèyàn wọn àfẹ́ káwọn èèyàn kọ́ ṣe rẹ̀ sódà tó ah, wà ni kò yẹ kó ṣú ẹ ẹ̀sìn Islam ní ẹ̀sìn rọ́dù yìí ẹ̀sìn kí ni ẹ̀sìn rọ́dù yẹn torí pé rọ́dù yẹn òun ló ń ṣẹ́kì ẹnì kọ̀ọ̀kan wa tó ẹgbẹ́ tó bá ti sọ̀rọ̀ nísìn àwọn yóò wo bó ṣe kàǹkà tó mọ́ṣe nífẹ̀ẹ́ tó wọn ní sọ̀rọ̀ àwọn tí ó ṣìnà látara nǹkan tó ṣe yẹn wá pọ̀ ṣe tó ayẹ pé nǹkan tí wọ́n dẹ̀ rọ̀pọ̀ ṣe mistake ò ṣe mistake ní wà tún tọ́ àlàyé ṣe pé kí ní ìmì ṣe mistake ní àwọn yóò tún já ń fà ní bẹ́ ṣùgbọ́n ẹni ìyẹ́ wọ́n kan ah, àwọn ẹni ọlọ́run ni ah, àwọn ni ah, àwọn gbọ́rọ̀ correct mistake wọn so káwọn èèyàn sọ ni káwọn èèyàn sọ ni yíò sí Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé kí ni Imam Malik sọ gbólóhùn pé ni máa ìlà rọ̀ọ́dún wọ̀mọ́dún aláìsí kò sẹ́yà kan gbogbo ara jáfà yóò ṣe rọ́dún fáwọn yàwọn ìrẹ́ ṣe rọ́dún fóònà ìlà sáhìbà àdàlkábù àtẹni tí ó ń bẹ́ẹ̀ bí sàárè yìí àpá láàrin àwọn sàhábà rẹ̀ lọ́wọ́nù láàrin yìí wọ́n ṣe rọ́dún fúnra wọn Abdullahi bin Abbas lè sọ̀rọ̀ káwọn sàárè yóò tako pé ìsọkúsọ ló sọ ó lè jẹ́ ìyá wa Aisha radiyallahu anha ni ó ṣe kẹkẹ lọ́wọ́ pé à ah, tó bá ṣe pé ọlọ́wọ́ bá lẹ́ ń sìn ìtọ́lọ́wọ́ bá sọ ni ìta Aisha ṣe ọlọ́wọ́ fi jọ yín wo lo àyíyá àtòkèrún àmìyá ṣáyíṣà lẹ́tẹ̀lé ni àbọ́lọ́wọ́ bá Ammar bin Yasir ó sọ bọ́lọ́ jáde níbi ogun kíni ogun germany tí tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ jíjáde tó jáde àwọn orí pé kí ní kátà ò ní kìíní ẹ̀ ó dẹ̀ ní ẹmọ́ kọ́ ṣe àìṣà ò ilé tó ṣe mistéèkì ọlọ́run bá dẹ̀yìn wó pẹ̀lú ẹ̀rí ṣé òun lẹ máa tẹ̀lé àbóhun tó ń dá ṣùgbọ́n ìṣù ni pé ṣe ìkìláàsì ló fi ṣe mẹ́tọ́dì wo ló fi ṣe tó bá fi líle ṣe ìyàn ní kí a mọ́gbòdodo akẹni sọ pé kí ní á ah, kò bá mọ́ lè tó báyìí ṣùgbọ́n yóò ní kí mọ́gbòdodo nítorí pé ó ti fi líle ṣe fún mi ẹ́ eh, kí n gbòdodo yẹn náà káìṣẹ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kí ni líle tó fi ṣe yẹn ṣe léyìí ó pàtàkì

ó lè jẹ́ mafúrù láàfù ọ̀rọ̀ yóò wà jẹ́nà kò wà jẹ́nà kọ́ ní tí a ń sọ ọ̀rọ̀ pé mistéèkì tó kó sí ẹ́ yíyá tó ṣe yẹn àgbọ̀rọ̀ dákẹ́ lórí ẹ̀ fahada ahdun atnayin ìkanú àwọn foundations méjèèjì lélẹ̀ al-aslus statement ilé jẹ́ kúfúrú kàjáàdì òjúrí sọ́lá lápẹjú èdè náà sọ pé wọ́n ṣọ́ra yàn àríyàn kan ní sọ ní ìwú òkè ń ṣe ọ̀rọ̀ yàn ní tó sọ ẹ kúfùrù ni wọ́n zaka kíyàn ní zaka òkè ń ṣe ọ̀rọ̀ yàn kúfùrù ni wọ́n siyam ní àwẹ̀ ìbá kan gbádùn ara wa náà ni àjọ wúlò fúnra wa náà ni walhamdur walmaisir kíyàn ṣe ọtí ní aláàdì tẹ́tẹ́ tí pa ó ṣe láláàdì wà ní ká ìzàwátì mahari kíyàn ní kò sí tó burú níbi kíni níbi nǹkan pè ní incest òní kíyàn máa bá àbúrò rẹ̀ láṣepọ̀ àbẹ́gbọ́n rẹ̀ láṣepọ̀ ìyá rẹ̀ láṣepọ̀ kóòkún nífẹ́ wọn yàwó gan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan ìṣẹ́ ni wọ́n kí ẹ̀kọ́ wá ní kò sí tó burú bẹ́ ثم القائل بأقل يكون بحيث لم يبلغه الخطاب ṣùgbọ́n ni tó sọ nǹkan ẹ̀ ó pọ́ sí gbòǹgbò ní kó ṣe pẹ́ ní ìyẹn in táǹpé ní kúfù yẹn kò tí ẹ̀ ó wá rí tó mú tí ó wá ní àkíní yóò dá wá ní àkùdábá kò sí nǹkan tó burú mẹ́nà kí ló ṣe yẹ ó ṣe kí ni gbọ́lọ̀n kúfù ní tó sọ ẹ ṣùgbọ́n ṣe yasiru káfíran bí zálíkì alẹ́pẹ̀ ń kéfèrè torí pẹ̀lẹ́ ìfi àdíyìsọ ahadin bí kúfùrí hadithu hadin bil islam ó yẹ́ṣẹ̀ gbàsùlámù ni ó yẹ́ṣẹ̀ kúrò bí so a ní láti ṣàlàyé fún náà pẹ̀lẹ́rìí tó bá wá insist pé lóò pẹ̀lú gbogbo lẹ́yìn tó kó wá náà èmi ò sì rí nǹkan tó burú ṣìnà ìrìn yẹ̀sírú káàfìrà ìgbà tí ó padà síbi tó ti ń bọ̀ wá nìyẹn ṣùgbọ́n tó ní sọ kọ́kàn ṣe ìsàìláàlù nǹkan ó lè mọ́ mọ̀ pé nǹkan yẹn ni nǹkan yẹn bó ṣe rí nìyẹn eléyìí ni hálù ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn òbí wa tó ṣe pé wọ́n àdákanmọ̀ wọ́n rẹ́kọ́ ẹ̀sìn kan kọ́ọ̀kan lọ títí kẹlòmí látọ̀látù kájó mara wọn ìtánmọ̀ nìyẹn láfi sọ fọ́ pé dífẹ́ǹsì ń bẹ láàrin àwọn ìyá ìyàtọ̀ bàbá yìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àtàwọn tí ni ìyàtọ̀ ń bẹ àwọn tó já ṣùgbọ́n zulmù àbòsí ni òjé kó lè dúó tì bí a torí ìlú yìí ní ayé kankan kamara ah, pé a tàbí fi lè dúó tí lé ìkòkò ọbẹ̀ yóò fọ́ zulmù àbòsí yóò máa takò nǹkan yẹn fẹ́ lómi ìdẹ̀ ní jálù àìmọ̀kan ní ló fi ń takò àìmọ̀kan ló fi ń takò فشكل زي من دمية رحمه الله تعالى أن ثم القائل بها أن تصل قد يكون بحيث لم يبلغ الخطاب وكذا لا يكفر به كمن وحديث هذه بالإسلام إن واشر بإسلام ونقالك ونكفر تريع أو نشأ ببادية بعيدة àbí الوقو كتجين kan tó jìnà ló lọ ń gbé ibẹ̀ gbogbo àwọn kẹta ń sọ yìí kò yé lam tablighu shara'i al-islam àwọn òfin ẹ̀sìn òdọ́dọ̀ rẹ̀ fa'ada la yuhkam bi kufri a ní torí yà báyìí kéfì bí ṣáàdì shay'in mimma anzala ala ar-rasul idha lam ya'lam annahu unzila ala ar-rasul pẹ̀lú pé kí ni ó takò kankanú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó bá ti mọ̀ pé nǹkan tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam eléyìí a máa rí volume 3 page 353 sí 354 bákan náà wọ́n volume 13 page 361 wọ́n ni الجملة fi jùmlá أواني ti من عدل àwọn ni ní ṣókí man adala an mazahibi sọ̀hábá ẹni tó bá gúrí kúrò níbi ìlànà àwọn sọ̀hábá wọ́n tàbí àtàwọn tàbí wọ́n tafsirihim تفسيري سيا وصحابة وتابعون توفي تكراني قلهم علبة إلا ما يخالف ذلك انتو علمو انتو تكون تا وصحابة وتابعون بلولياني كان مختيا في ذلك يعني يا أشكري أبي باقي ببن تومي بل مبتدعا قالوا نبيدياني بل مبتدعا ونبيدياني وإن كان مجتهدا مكفورا له خطأه ó lè jẹ́ mùsùlùmí ọlọ́run ọgbó ṣàmójú kúrò kátọ́ òfin ṣùgbọ́n yóò ní ká má pè ló ní bídíá yóò ní ká má ṣe kí ká má pè ní oníbídíá so ọlọ́pàá tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká understand yẹ nínú volunteer bákanáà page that is majmul fata wọ́n sọ wọ́n ni wàkọ̀ záàbà kẹsírún min mùtẹ̀dí átil muslimina èyí tó pọ̀ tó pọ̀ nínú àwọn oníbídíà tánjẹ́ mùsùlùmí nínú àwọn kíni oníbídíà tánjẹ́ mùsùlùmí mina ráfíbọ̀ nínú àwọn ráfíbọ̀ wal jahmiya àti àwọn jahmiya tàbí àwọn oníbídíà tó fi ra wọn ti sí kíni islamu nínú àwọn ráfíbọ̀ àtàwọn kíni wọ́n ti lọ ilá bíládì kùfàr lọ sí ìlú kùfàr fa'aslama ala yadayhi khalqun kathirun àwọn èèyàn lẹ́ṣẹ́ kí ni wọ́n gba ìsìláàmù túrú rẹ̀ jàmílà sọ̀rọ̀ ẹ̀kan sí jíṣẹ́ kìtàn sọ pé kí ni káfíìrù ni káfíìrù ni ó gbàlú káfíìrù lọ ó lọ píṣì ìsìláàmù fún so káfíìrù gba ìsìláàmù ṣùgbọ́n ìsìláàmù tó gbà aláìmọ̀kẹ́ ni tó pìsẹ́ntì fún ní bẹni tó gbà ìsìláàmù lọ́wọ́ amadíyà ni ṣe pẹ́ntì ní kílẹ̀ tó ṣékì fẹ́ ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ni wọ́n tafà ó dèrò àrí wọ́n dẹ̀ ránfàní ń bẹ́ àtìsì ní wọ́n sọ àwọn wọ́n dẹ̀ wọ́n wọ́sọ́rù muslimin wọ́n bá di musulmi kéfèrè ni wọ́n tẹ́lẹ̀ ẹ̀yìn àwọn èèyàn tó ṣe wọ́sọ́rù muslimin wọ́n bá di musulmi mọ́tẹ́lẹ̀rin musulmi oníbídíà wọ́n wọ́n khairu min an yakunu kuffara kadi musulmi oníbídíà ni ó bẹ́ta kan rí mẹ́nà kíni kéfèrè a rí pé kí ni wọ́n pè wọ́n ní oníbídíà níbẹ̀ so ká pèèyàn lóníbídíà nítẹ́nìyàn ń ṣe òun lásọ ẹni yíò ní bíbíà ni ṣùgbọ́n ẹlòmí àlè mọ́ pé ló ní bíbíà ni nítorí wípé nǹkan yẹn kò yé ṣọ́tí ẹ̀rìsìn àwọn àfáà ní ilé sọ wọ́n lẹ́ni tó bá ṣe bídíà ní àápè ló ní bídíà ó yẹ kò yé ààkàn lè ṣe kí ààní kàfàrà rẹ̀ ni tó wá ṣe bídíà tó ń ṣe kúfùrù ní a sọ pé oníbídíà ni sọ́dọ̀tàlùmí a sọ pé kí ni kò sí al'udru ni biljari fi tẹ̀bìdẹ̀ ìpìyàn ní mùtẹ́bì a sọ pé jáhìl mùtẹ́rẹ̀ láti ní pé mùtẹ́rẹ̀ àwọn afáàmì ló gbà al'udru biljari fi tẹ̀fìrì wa ṣùgbọ́n al'udru biljari kálẹ̀ ní aláìmọ̀kẹ́ níbi tẹ̀bìdẹ̀ so ká nítorí kó jẹ́ aláìmọ̀ká ní pẹ̀lú ní bídíà àwọn afáàmì ó gbà wọ́n ní wọ́n á pè ní kíni wọ́n á pè ní mùtẹ́lú torí pé ìpè ní mùtẹ́lú ní kò túmọ̀ sí pé kò lè wà àlùjánnà tó bá pè ní káfíù yẹn ló túmọ̀ sí pé kí kò lè wà àlùjánnà ṣùgbọ́n mùtẹ́lú ní túmọ̀ ẹni kó gbé bídí àwọn mẹ́sìn so torí káwọn yẹn bàbá àkọ́ṣe rẹ̀ òun ló fi ń takò alimami bin qayyim rahimahullahu ta'ala nínú ìkanú àwọn tíra tí wọ́n pè wọ́n sọ́làyé ọ̀rọ̀ alùúzùrù jihal púpọ̀ púpọ̀ iye àwọn èèyàn tí wọ́n ṣe òzùrù fún bí wọ́n ṣe ní ṣe òzùrù fún báwọ́lá lè pè yẹn kéfèrí báwọ́lá lè pè yẹn kéfèrí wọ́n sì gbogbo àwọn nǹkan yẹn kalẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ni sheikh islam ibn qayyim rahimahullahu ta'ala fi ṣe àlàyé eléyìí so ló bí jẹ́ pé tabawọn alkùránì náà àwọn tán jẹ́ kéfèrí ọlọ́run lam yakuni alladhina kafaru min ahli alkitabi wal mushrikin lam yakuni alladhina kafaru min ahli alkitabi wal mushrikin ahli alkitab ṣùgbọ́n ọmọ lẹ́yìn anábì isa alayhi salatu wassalam ọmọ lẹ́yìn anábì musa alayhi salatu wassalam kọ́ ni wọ́n ni ṣùgbọ́n bàtí àwọn anábì wọ̀nyí àwọn àfáà wọn wọn tí wọ́n ń bá wọn pronounce promote kúfùrù tí wọ́n gbé kalẹ̀ kí lápé wọ́n kí lápé wọ́n káfíọ̀ ọlọ́nlámi òkú ní lẹ́rìnà káfàrú ní ààrín kìtà àwọn tán ṣe kìí máa haifẹ́ wà mùsùlùkì àtàwọn mùsùlùmí mọ́ká ni munfakina hatta ta ọmọ ìbáyí náà sọlọ́nkùnmọ́ ní mùsùlùkùnmù Ibn Qayyim rahimahullahu ta'ala ọmọ eléyìí náà wà tó ṣùgbọ́n bí táà ń lọ kọ́lé léyìí ọ̀rọ̀ igbé ní ìgbọ̀rọ̀ gbọ́ pé èèyàn kẹ́gbẹ̀ wọ́n ní kíní lónìí bìdí à ní àṣejù ọ̀rọ̀ ní àṣejù ọ̀rọ̀ òun ni irun kan bẹ́ẹ̀ tán bá lóní bìdí wọn sọ pé kéfèrí ni wọ́n ìpè wọ́n lóní bìdí à èèyàn ṣọ́ra fún èyí tí wọ́n kó sí ni kò ṣe pọ́n sọ pé wọ́n lè wà aljanna ni kò ṣe pọ́n sọ pé kí ni wọ́n lè wà aljanna wọ́n àdẹ́ sọ páwọn làwọn dáájì ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ìdí ò dáká ló dá ẹ́ kò má lè sọ pé nǹkan ò dá torí pé kò fẹ́ jẹ́ káwọn èèyàn fìgbẹ́ ni pé òyìn ra rẹ̀ irú àti òyìn ẹ̀ ìdí ò dá ẹni tó ń ṣe ìdí ò àálò ń ṣe ìdí ò ẹni tó ń ṣe dídíà àásọ pé kí ó ń ṣe dídíà mo ṣe kí ìfẹ́ sọ tó jí má sọ ó padà bẹ́ ẹni pé mò ń sọ pé èmi ni mo mọ́ tábà ń tòkó ti yẹn ni àà níṣẹ́ ẹ̀sìn so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì so ní tàǹfẹ́ láti sọ fún wa ká dúró ti ń tójú òdòdó àwọn tán kó ti ibùn tèmi ibùn tèmi à ikú wọn ní àwọn ẹ̀wọ̀n yẹn ní gẹ́gẹ́ bí kí ni àwọn Ah, àwọn gangan ní alùsùn náà níbi tí ó bá sáwọn ní kíní àṣìgbọ́ ilé ọ̀rọ̀ ni ká bá sọ̀rọ̀ pa àwọn àṣáyẹ́rà àṣáyẹ́rà ní ibùn tẹ́ ní àpín wọn sí ọ̀nà bí méjì àwọn tó jáwọn mùtàkọ̀ dìmún àwọn bí àbúlásà làáṣáàrí àwọn àwọn bí ibùn kùlá tó tún ṣíwájú abúlásà na aṣà jẹ́ tóhun ìlànà rẹ̀ ní abúlásà na aṣà àríntọ́ ló ń tọ́ àwọn yẹn ni wọ́n ṣe ìtìbátò olówó àwọn tìfátò zàtí ọlọ́wọ́ba ìpí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala oníwájú àti bẹ́bẹ̀lẹ̀ oníyájú olọ́wọ́ olójú wọ́n ṣe ìtìbátò rẹ̀ ṣùgbọ́n bí àwọn so àwọn èèyàn ibùn tẹ́mí rahimahullahu ta'ala ó sẹpẹ́tì wọn ipé àwọn èèyàn ní àwọn ni ahlu sunna ní àwọn ààyè tó bá ṣe fáwọn bí rọ́fílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ló ń bẹ̀ ṣùgbọ́n àwọn àṣáyíra the same tàwílátù bishil marisi onígun tẹ́mí àpẹ wọn so ló jẹ́ pé àárín gbà ní irú àwọn èèyàn bí alfakro rọ́ọ̀sì irú tẹ́mí àti sọ́bùn bẹ̀rẹ̀ majmul fatawa a ní kíni a aljami a ní aljami jami ni a pè so awon nǹkan ẹ̀yẹ́ ni ẹmọ́jẹ́ kí nǹkan dàrú mọ́ wa lọ́wọ́ kan bẹ tá à ń parọ́ súnnà súnnà 40 years ago àwọn onísúnnà onísúnnà opposite ṣíà nìyẹn 25 years sẹ́yìn súnnà súnnà ṣùgbọ́n nǹkan padà ń wà clara two picture àwọn bí àwọn jamaatu tablighi ń clear pé ah ilé ìgbé gbági àwọn jẹmọ́ afẹ́kọ́ musulmi àwọn ilé ìgbé gbági àwọn ah, ah, onísúrí wọn gbé gbági ṣùgbọ́n wọn kan tráì láti dáwà padà sí ẹ́ra ṣíàsùn nẹ̀ẹ́ so láti lè accommodate gbogbo àwọn tó kù so lọ́bá tí wọ́n accommodate wọ̀nyẹn ni àwọn nǹkan tó jẹ́ àwọn ibi tàbí khalafa usulu sunna tàbí khalafa kini usulu àti súnà ẹ̀ẹ́dí lè sọ̀rọ̀ ń pẹ́ mọ́ ẹ̀ẹ́dí lè sọ̀rọ̀ ń pẹ́ mọ́ torí pé ẹ ti wọra ọ̀rẹ́ ti ní ẹmọ́ tàfíra yín mọ́ ṣẹ́ẹ̀dí lè sọ̀rọ̀ ń pa ọ̀kẹ́ kan máa fọ́ ara yín lórí ibẹ̀ ni príncipù nà tààwọ́nù fi mẹ́tẹ́fàkùnà ṣepọ̀ níbi tẹ́nu ti kò

èèyàn kan ní rárá o aṣẹ́wó ni wọ́n ọ̀tá àwọn mùsùlùmí ni wọ́n ìrìnpà pé kí ni àwọn sàhábà anábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹni rẹ̀ ni wọ́n pẹ̀láwọn kẹta kanú alkùránì àwọn kan sọ pé irọ́ o èèyàn burúkú ni wọ́n kèfèrí ni wọ́n alábòsí ni wọ́n wọ́n gba ipò lọ́wọ́ Ali tẹ́jẹ́ bí mọ̀lẹ́bí àníṣọ́lá àbáwọn tí wọ́n wò pé wọ́n súnmọ́ Ali radiyallahu anhu ẹ̀kẹ́ gbogbo yẹn náà ya filẹ̀ ya filẹ̀ Islam ṣe ókè kùránì tàǹkà ẹ̀ẹ̀kọ́ sọ pé kùránì yóò pé òkú pé ìgbàtí Ali àti Abubakar tọ́jọ́ ní iṣu Ali mú original Quran lọ ó dẹ̀ sọ wípé ìmáàmù ẹlẹ́ẹ̀kejì lánú àwọn àrọmọdọ́mọ àwọn Muhammad al-Hasan al-Askari òun ni ó mú al-Qur'ani original ẹ̀ tún rí mọ́ fún kẹtẹ́ ṣe fún mi ṣàtìgbà ẹni Qur'ani tanka Qur'ani tí ó ṣe kiri tí aráfẹ́ ẹyọ kan irú táǹkà ìkò sínú original Quran ẹ má jẹ́ kí yẹ dáàrin wa rú ẹ̀yẹ́ kí yẹ dáàrin wa tí wá ló kù nàtàáwá tí na tafakna lè aṣáàgbà pé Quran kan wà a kàn ní ìtìláàfù lórí ṣé ìtànkà ní original Quran àbí kò ń ṣe original Quran ẹ̀yìn náà láti dàtúwàmù سنتعاون فيما اتفقنا عليه ويأذر بعضنا بعضا فيما اختلفنا فيه ibi tẹ́nu wò ti kò yẹn ní ẹja ẹ̀sìrì ara wa bọ̀ṣẹ́ láwọn tán sólè alábòsí èèyàn ni wọn àwọn tán gbé kí ní ìkalẹ̀ wọ́n kí ló dá tẹ́ pírísìpù fún àwọn olórí tán bá fẹ́ dúpò tán bá fẹ́ ṣíkíní tán fẹ́ bá dúpò ní wọ́n ń lò fún wọn wọ́n pọ̀ tàwà iná ẹwọ́n tán wọ́n ṣe lè wọ́n ṣe lè kódà wọ́n sọ pé kí ni wọ́n fòfin ọlọ́wọ́ gbàdájọ́ wọ́n tún ní wọ́n ń dùn yí lẹ́tọ̀ yín ṣe bẹ́yìn lẹ́yìn ẹ̀tọ̀ àwọn fi mọ̀ tafakna alẹ́ wa yadhuru ba'duna ba'dan tí mọ̀kànláfún ẹ̀fì ẹ̀yìn àtàwọn olóyè ní ẹjọ́ ní ìkìláàfù náà nìyẹn àwọn wò pé kí ní káwọn jẹ kí ní a ṣe protest ìjá pàdé ní kí ni rọ́bí àtúlàdàwíyà ìjá pàdé ní tafabalewa square ìjá pàdé ní kí ni bá olórí ṣe ń bá nǹkan lọ agbọ́rọ̀ fílẹ̀ fún wọn tàbá fílẹ̀ fún wọn ta fílẹ̀ fáwọn ẹni bí nǹkan mọ́ bàjẹ́ lọ náà ní wọlé ní ilé tó fẹ́ lọ tún ṣe ìwọ́ tó jẹ́ ní ilé fẹ́ lo ṣẹ̀rí ọlọ́wọ̀n bá ní láfi wọn gbà tán dé bẹ́ẹ̀ yìí kó ti ẹ̀tọ́ débẹ̀ láàrin àti sọ pé àyàn ṣe pé ṣẹ̀ríà lẹ́ mọ́ lò ní rọ́rọ̀ àmìlò ṣẹ̀ríà ọ̀ ìtẹ́wà fẹ́ ká lò láàlò abẹ́ lọ́wọ́ kan mú wọn ni ó ní ẹkùn ń ṣojúṣe olórí òun ni kó wo bí èèyàn kan lò jáàbù èèyàn kan lò jáàbù èèyàn kan kírun èèyàn sùkọ́lọ̀ wà kí ó ṣàánú wa so eléyìí ẹ jẹ́ kí ọkàn wa kó má fún ọ̀nkà tí a ń sọ yìí ẹtí ẹ má fi kàkáìtì tí a ti alẹ́ náà ti zamanun asabiru fihim aladinihi kalkabidi alaljamur àsìkò máa wá tó ṣe pẹ́ni tó bá ṣe sùúrù tó di ẹ̀sìn rẹ̀ mú ṣe kó di mú bí ẹni tó di ogun náà mú ni o bí ẹni tó di ogun náà mú ni then wọ́n bá tàn jẹ pẹ̀lú àwọn èèyàn kan tó ṣe pé tàláwù wọ́n láìpẹ́ tí wọ́n wà observant àárí àwọn tàláwù náà àwọn ìyí aṣọ padà bí ọ̀gà tó ti ṣẹlẹ̀ sí àmọ́yí àwọn èèyàn tí ó pẹ́ tẹ́ bá kọ́rọ̀ ẹlòmí ìjọba èèyàn ọ̀gá ah, ìwọ náà ló sọlé ìwọ náà ló sọlé sọ ara nǹkan tí òfin fa ń sọ nìyẹn wà yíyá ka wà tàlá wúná fi dìín fa ìnà dìín láì wáhid wọ́n mọ̀ pààrọ̀ aṣọ bí ọ̀gá níbi ẹ̀sìn ẹni dàbí sí ibi àwọn tó ń tí àwọn major issues àwọn issues tó ṣe kó ní ṣe pẹ̀lú sunna bíbí ففي موني سنة ففي موني بدية أو يفنى فيما مؤمن أتي مشرك سكر الله سبحانه وتعالى كي أشان سبحانك لا أمد حمدك أشرا لا إله إلا أنت أستغفرك وأتوب إليك